dandan. olówó títà. má ṣe àná mo bẹ̀ o. má ṣe mí lọ́lọ́wọ́ àná mo bẹ̀ o. má jẹ́ kí bá wọn àná mo bẹ̀ o má ṣe mi lálórí àná mo bẹ̀ ọ́ má jẹ́ kí n bá wọn pitàn pé mo ṣe wò níbí o. ọjọ́ bá yọ ọlọ́kẹ́ máa là á ẹ̀dá ẹ̀dá kiri yá ẹ̀dá ẹ̀dá kiri yá ọjọ́ bá yọ. àwọn ṣígógó náà àwọn pakistan ń wò wọ́n rò pé wọ́n lè bára ọjà borí ìràwọ̀ kọ̀ọ̀rẹ́ nìkan kò bẹ́ẹ̀. God bless you. wọ́n rò pé wọ́n lè bára ọjà borí ìràwọ̀ kọ̀ọ̀rẹ́ nìkan kò bẹ́ẹ̀. tẹ́ bá wà lórí platform ọ̀sẹ̀ náà fún mi. tẹ́ mood of love ó ti èyí. wọn kò fẹ́ kọ́ mọ ẹ̀dùn ìran ṣogbó kó bá dábẹ́ ní wọ́n rí. wọn kò fẹ́ kọ́ mọ ẹ̀dùn ìran ṣogbó kó bá dábẹ́ ní wọ́n rí. délé. ìwọ ló máa jẹ́ sàbí. délé yìí ni ká wá. májò kó máa máa wá káwá káwá lọ́run máa wò jòkó lọ́run máa wò mí níran. ó yá kó máa dá sí padà dé. yéé dance with me this is eh, my lesson period. dance with me dance dance dance. Eh? ológun jà. children. Don't worry. Even if you don't have anything, you have your God up there. Don't worry. Hey. Lọ́jọ́ lọ́jọ́ yẹn ní gbogbo tèmi lánàá àti rẹ̀. Papa, glory man, and olùtọ̀rọ̀ ẹ̀. bàbá o sẹ́jọ́ lórí mọ̀nà sírì sí mi àṣàlẹ̀ fọlọ́ yóò sọ bàbá sẹ́jọ́ lórí mọ̀nà sírì alẹ́ lò. sẹ́jọ́ lórí mọ̀nà sírì sí mi o àṣàlẹ̀ fọlọ́ yóò sọ bàbá sẹ́jọ́ lórí mọ̀nà sírì alẹ́ lò. Thank you. thank you, thank you. Everybody, thank you, thank you, thank you, thank you for coming to this platform this moment. lọ́jọ́ Send your glory and mana to me, your Lord. Amen. jẹ́ kí play. ẹ jẹ lọ. ariwo kú láyé pa àwọn aláyé ló yọ sí wọn. àti wọn i. kówókówó láyé o I see wonder I see Thank you, Father. Thank you, King of Kings. Thank you, Lord of Lords. Thank you, thank you, thank you. Àjòkú láyé pa wàhálà yẹn ló God bless you all for coming to this platform. God bless you. God bless you. Gbogbo èyí tẹ́ ti kọ́mẹ́ntì sí bí. O ò you fọwọ́ yẹn gbọ́mọ sí. O ò ní balẹ̀sà ìbànújẹ́. Nínú ọdún two thousand and twenty-two. Ayọ̀ ni Ọlọ́run yóò máa fi ránṣẹ́ sí èmi àti wọn Oh, Ògùn Ọlọ́run àti ẹwà rẹ̀ ò ní fi ayé wa sílẹ̀. I only ní ṣìṣe. A ò ní ṣìlẹ̀kẹ̀. A ò ní kì í sí ọ̀fìn. Ibi tí a gbẹ́ ní kòtò nípa pé a ò ní wọbẹ̀ lórúkọ Jésù. Orí wa ò ní gbàgbọ́dọ̀ àbọ̀dè tó bá wọlé tẹ́lẹ̀ jáde ọ̀run tún ayé wa ṣe ní àpọ̀tún a ò ní rí ogun mú ẹ̀yìn tá a wò báyìí oníka wò ó àwọn ìdààmú àti ìṣòro tó rí tẹ́lẹ̀ èmi àti ìwọ ànírímọ́ ó ti tán ó ti parí ọlọ́run ìfẹ́ ọlọ́run àlàáfíà olórí ohun gbogbo aṣẹ̀dá gbogbo ènìyàn yóò yọ̀ǹda ayọ̀ fún ọ ò ní sunkún mọ́ ọ̀run mú omijé rẹ nù ọ̀run pa ẹ́ lẹ́rìn ó fi ògo tuntun wọ̀ ọ́ ọ̀run tẹ́ ẹ lọ́lá ọlọ́run tẹ́ ẹ lọ́re. olúwa jẹ́ kó bọ̀ wá tètè dé olúwa gbogbo agbára tó dènà ògo wa tó dá dúró ó máa rí kà kó o sò tèyè kà lórúkọ jésù ọ̀run ṣínà fún ògo náà ó wọlé ní ìrọ̀rùn maria bó o ṣe tèyè kà wá. òní jẹ́ ìdíwọ́ àti ìdènà fún ọrẹ ẹlòmíràn ọlọ́run ò ní ṣe èmi àtiwọ́ ní lucifer lórúkọ Jésù. Hmm. Bàbá olóòrùn bàbá bàbá ṣáájọ́má ṣáájọ́má lówó nílẹ̀ yìí. Lágbára Kristi, a máa jọ lọ́lá, a máa jọ kọ́lé, a máa jọ bímọ lému, a máa jọ ra mọ́tò tó dára, a máa ayé ìrọ̀rùn, ara ò ní ni wá mọ́ o, àdúgbò ayé àìsàn a nífẹ̀ẹ́ ẹ̀sán lólé ayé wa. ire ni mo yàn ìwọ ń kọ́ ire ni ọmọ mi yàn rere ni àwọn olólùfẹ́ mi yàn gbogbo àwọn tó tẹ̀lé mi ẹ ò ní ṣá ẹ ò ní tí agbára ìkà tó wà lórí ọ̀rọ̀ yín ọ̀run yóò ṣe ìdájọ́ wọn ọlọ́run yóò gbèmí àti wọ́n sílẹ̀ lórúkọ jésù ìrì ọ̀run ti ìbùkún yóò sẹ̀ sórí ayé wa. <laughs> yes, welcome. tọmọtọmọ. Hmm. Olúwa jẹ́ kí òjò òbùkún torí mi rọ̀. Olúwa jẹ́ torí àwọn olólùfẹ́ mi àtọmọ mi rọ̀. Olúwa jẹ́ kí òjò òbùkún kó torí mi rọ̀. Òjò promotion. Òjò ìfọ̀kànbalẹ̀. Òjò ojúrere. Òjò agbára ẹ̀mí mímọ́ olùwàjò torí mi rọ kó torí ọmọ mi rọ bẹ́ẹ̀ lórí o ó torí rẹ rọ kò sì ní dámú ọ̀run ṣí ní tuntun màá rí abọ́ sọ táyé kábà. Thank you, thank you, thank you, thank you, thank you, thank you, thank you, ma, thank you, sir. Yeah. olúwa má jẹ́ kí bàbá mi di ìyàtẹ́ mi tún jẹ ìyàtẹ́ mi jẹ láyé má jẹ́ káwọn ọmọ mi jẹ use it as a prayer point right now. ire mi wọlé dé gbogbo ìdààmú ẹ̀yàgò lọ́nà olùdíwọ̀ àti ìdènà ẹ̀yàgò lọ́nà.

lórúkọ jésù gbogbo ẹ̀dákẹ́dá tí a bí nínú obìnrin ọlọ́run ò ní fún ọ ní agbára láti ba èmi àti ìwọ ní ògo jẹ́ gbogbo ẹ̀dákẹ́dá tí a fi abẹ gbẹ̀bí rẹ̀ gbogbo ẹnikẹ́ni tá a bí nínú obìnrin gbogbo ẹnikẹ́ni tí a dá tí ó ń lo mi ara àti ẹ̀jẹ̀ gbogbo ẹnikẹ́ni tá a dá tó ní egungun ní ara gbogbo ẹnikẹ́ni tí a dá tó sì ní ẹ̀jẹ̀ bákan náà àti ẹran ní ara gbogbo ẹni tí a dá bóyá dúdú ni àbí ó pupa àbó ó kúrú ni àbó ga lórúkọ jésù ọlọ́run tó dá ayé àti ọ̀run kò ní fún wọn ní agbára láti dí wa lọ́wọ́ mọ́ ọlọ́run kò ní fún wọn ní agbára láti dè wá ní ọ̀nà lórúkọ jésù kristi násárẹ́tì àwọn ènìyàn ló máa ń de ènìyàn lọ́nà nínú èèyàn láti rí lucifer nílé èèyàn láti rí ẹni rere láti ti rí ẹ̀mí mímọ́ mo gbàdúrà fún ara tèmi àtọmọ àti gbogbo àwọn olólùfẹ́ mi káàkiri àgbáyé àwọn tí a bí nínú obìnrin tí èṣù àwọn ẹ̀mí burúkú ti kó sínú láti yọ ẹlẹ́nu tẹ́lẹ̀ rí láti òní lọ ọlọ́run tó dá gbogbo èèyàn tó ní agbára lórí gbogbo ènìyàn tó ní agbára lórí gbogbo agbára kó suppress gbogbo agbára tó fi yọ ẹlẹ́nu agbára tó fi ń yọ ayé mi àti àwọn ọmọ mi àti àwọn olólùfẹ́ mi yìí lẹ́nu ọlọ́run tó dá ayé àti ọ̀run mo fẹ́ kẹ́ ẹ fi agbára tẹ́ fi dá gbogbo agbára tẹ́ fi tẹ́rí gbogbo ayé àti ọ̀run bá sí abẹ́ yín nínú yín ní ọwọ́ yín tí gbogbo òfin borí yín olúwa fi agbára rẹ kó fi tẹ́rí gbogbo agbára náà bá láti wákàtí yìí lọ lórúkọ jésù agbára tá a fi yọ mí lẹ́nu tẹ́lẹ̀ ọlọ́run gbagbára náà kó tẹ́rí rẹ̀ bá ọlọ́run báà ọlọ́run tó lágbára ọlọ́run ìfẹ́ fi ìfẹ́ tí ò kì í ṣẹ̀tàn fi yanjú ayé tèmi àti tàwọn ọmọ àti àwọn olólùfẹ́ mi yìí àti tọmọ àti tọkọ gbogbo àwọn ènìyàn wa ọlọ́run tó ní ìfẹ́ ọlọ́run fìfẹ́ wọn <laughs> gbọ́ ó wà lábẹ́ omi ó ṣàmẹ́ because you believe in God in me you believe that God normally speaks through me. It's not me that you are honor. You honor the Almighty God. Mo súre fún gbogbo àwọn tó ṣàmì yìí. Ah, agbára tó ti gbéraga sí ọ. Agbára tó ti fìyà jẹ ọ tẹ́lẹ̀. Agbára tó ti fi ọ ṣe ẹ̀sín. Agbára tó fi ọ ṣe ẹlẹ́yà. Lórúkọ Jésù àtẹ̀yìnwọ̀nba níwájú rẹ̀ ìwọ yóò bẹ̀rẹ̀ sí ní ga láti òní lọ òkè tó gùn tó ní ẹ lára àkàbà tó yẹ kó o gbẹ́sẹ̀ sí tí ẹsẹ̀ rẹ wúwo nì àwọn ibi tó yẹ kó o step sí láti máa upgrade tó wá dàbí ìdààmú àbí ìṣòro lónìí o ìfẹ́ ọlọ́run àlàyé ó ràn ọ́ lọ́wọ́ ó ràn mí lọ́wọ́ ó ràn ọmọ mi lọ́wọ́ ọlọ́run gbàkóso láti òní lọ ìrọ̀rùn dé bá ayé rẹ ó dé bá ayé mi ó dé bá tàwọn ọmọ mi gbogbo ẹ nínú owó rẹ sí mi gbogbo ẹ nínú ojú rere sí mi ọ̀run ṣí ojú rere wò ọ́ ọlọ́run ṣàánú fún ọ ó ṣètẹ́ ní àṣepé ẹni bá sì gbógun tì mí ẹni bá ní òun máa lé lóore jìnnà sí mi <laughs> ọlọ́run tó ní ìdájọ́ lọ́wọ́ you say I should leave everybody for you ọlọ́run ṣèdájọ́ ọlọ́run ṣèdájọ́ wọn ọlọ́run ṣèdájọ́ wọn ọlọ́run ṣèdájọ́ wọn bẹ́ẹ̀ lórí o thank you father this moment we worship you lord you bless me god bless you <laughs> you curse me god curse you <laughs> gbogbo ohun tí ẹ bá rò sí mi yóò jẹ́ tiyín orere tí mo fẹ́ fún yín náà kó jẹ́ tèmi o bó ṣe rí gan nìyẹn o in jesus powerful name i pray welcome to this platform orúkọ mi ò tí ì padà Bọ́lá Fọláṣadé ni mò ń jẹ́ mo wá sí platform ní orúkọ bàbá àti ọmọ àti ẹ̀mí mímọ́ ẹni tó máa ń wò mí tó máa ń wá sórí platform tó lòwò fẹ́ rí mi mọ́ tó ń gbàdúrà òdì sórí ayé mi mo gbàdúrà fún ọ àjàjà bóyá mo ti ṣe ọ lóore rí tó wá ló fi agbára àbí ọjọ́ orí jù mí lọ tó ló fi jẹ mí léyà má rí èbó òṣòtayà <laughs> ọlọ́run kàn mọ́lẹ̀ ọlọ́run gbá ọ wọlẹ̀ ọlọ́run gbomi ara rẹ ojú gbẹ ọlọ́run gba iṣan ìpè rẹ ọlọ́run jó kú ọlọ́run gba ìpè rẹ lọ́wọ́ rẹ ọlọ́run sì fọmọ́lẹ̀ bẹ́ẹ̀ ni a kọ́ sílẹ̀ bá a ṣe kọ́ sọ̀rọ̀ bó ṣe jẹ́ nìyẹn gbogbo ẹni bá bless me the Lord bless you <laughs> gbogbo ẹni súre fún mi ní kọ̀kọ̀ àti ní gbangba <laughs> lórúkọ Jésù ọ̀run súre fún ọ <laughs> gbogbo ẹni tó yẹ pé ìkàlẹ̀ máa ń tìlẹ̀yìn lórúkọ jésù ìkà yóò bá ọjà nígbà tó bá dìde tán tó bá bá ọjà ò ní olùgbèjà bó ṣe jẹ́ nìyẹn in jesus name amen welcome once again to this platform <laughs> welcome to this platform mo kí ẹ̀yin torí to Success Ola god bless all of you i greet all of you in Auto Bola also god bless you thank you for loving me thank you for honouring god in my life God bless you for everything you have been doing for me. I appreciate you. Okay? Èrò wájú lẹ́ẹ̀ máa jẹ́ ẹ̀ríjẹ́rò ẹ̀yàn o. Thank you mama. Thank you ma. Yetunde thank you ma. And mi títí láyọ̀ fọlá ẹ ṣé gan ni ma. Vicky ayọ̀ lómi thank you very much. The camera is a little bit far. Olórí mi thank you very much. Uh, Ọmọlára thank you very much. Yetunde Samuel, thank you very much. Please, you are under my platform today. I know a lot of people love me. I know that. Even if people don't want you to be close to me, you are still, you still love me. That is it. And today is a, I mean, tomorrow, this is a month of February. I'm glad because I'm born in this month. I'm glad. Yes, I tell you because It may be a story, but I tell you, there is no story without glory. And there is no glory without story also. For Valentine to come on February, it's not happening on January, it's not happening on March. April, May, June, July, August, September, October, November, December, but it happened on February. Shows that many children born in February are loving. They are loved when you have your child born in February fifth ẹ sí orúkọ rẹ̀ náà is the born in love has a meaning this month of February I tell you without love there is nothing can be done it's not only money without love the because God so loved the world God so loved the world he gave only begotten son because somebody even love you that is why he could marry you and also you he ask you for marriage and you say yes because of love and Bible says also those who obtain favor from the law, find favor from the law. have a good wife good husband good children okay it's a favor from the Lord it's a month of love so if you are under my platform today congratulate yourself for being, being born in month of February a lot of miracle a lot of decision a lot of freedom let me tell you anything tí wọ́n bá ṣe ní month of February any decision being taken in month of February is being led by the Spirit of God and love of God it's not by mistake so if you are under my platform you are born in this month of February thank God for your life you are a symbol of love and if you are born in this month of February you don't have the spirit of love, I pray for you. The Lord will give it to you because you are destined to love. I would love also showing the spirit of God. Love manifests and it shows the spirit of God that God is living in that person. So congratulate yourself. I'm also congratulating myself. I congratulate you, Sarah. You are born in month of February. February 24, February 20. And all of you, God bless you also. Thank you very much for coming to this platform. And all of you writing comment this morning. God bless you so much. God bless you. God bless you. God bless you. I can't say more than this. May Almighty God show you love, show you more blessing and favor, give you breakthrough. <laughs> May God do something in your life that you never forget for good. Ìṣẹ̀lẹ̀ rere tí a bà mí. Ìṣẹ̀lẹ̀ rere tí ò kì tán ìṣẹ̀lẹ̀ rere tí èèyàn kì í dúpẹ́ rẹ̀ tán láéláé ìṣẹ̀lẹ̀ rere tí a bà mí tí èèyàn kì í dúpẹ́ rẹ̀ tán títí láéláé kí ọlọ́run kó ṣe inú ayé tèmi àti ìwọ àtàwọn ọmọ wa lórúkọ jésù so shall it be let's quickly go to the book of let's go to the bible this morning you know mi ò fẹ́ go deeper into the everybody celebrating month of tomorrow is valentine it's love they call it love thank god it's not the day they say they slay people they do this it's the day of love So either by somebody, you know, a story, a lot of story, but we don't want to say that. Whatever they are doing in this world, if it's not in the Bible, we can bring it to the Bible also, okay? We can bring it to the law, but thank God it's love. Let's quickly go to the book of John, chapter 14, from verse 21. John chapter 14 and we're going to read from verse 21. ó ní ní ọjọ́ náà ni ẹ̀yin ó mọ̀ pé èmi wà nínú bàbá mi àti ẹ̀yin nínú mi àti èmi nínú yín ìyẹn twenty ni mo kà yẹn ẹni tí ó bá sì ẹni tí ó bá ní òfin mi tí ó tí ó bá sì fi pa wọn tó sì fi ń pa mọ́ tó sì ń pa wọ́n mọ́ ẹni tó bá mọ òfin mi tó sì ń pa wọ́n mọ́ ẹni tó bá ní òfin mi tó sì ń pa wọ́n mọ́ òun ni ẹni tí òun ni ẹni tó fẹ́ràn mi those who know my law those who know the commandments and follow it then he loved me listen ẹni tí ó bá sì fẹ́ràn mi a ó fẹ́ràn rẹ̀ ẹni Jesus is talking here they are referring to Jesus Lati odo babawa. wa ẹni tó bá fẹ́ràn mi a ó sì fẹ́ràn rẹ̀ láti ọ̀dọ̀ bàbá wa èmi ó sì fẹ́ràn rẹ̀ èmi ó sì fi ara mi hàn fún un. ìfẹ́ bí Jésù kò sí láyé yìí o láàrin ọkọ pẹ̀lú ìyàwó. ìfẹ́ tó tọ́ lọ́lọ́run ní sí wa ògo ni fún bàbá wa lókè bàbá wa lókè o wa bàbá wa lókè o. Almighty God ọlọ́run tó dá ayé àti ọ̀run tó ṣe fẹ́ràn wa ló fún wa ní ara ìfẹ́ tó tí ó fi Let's put it this way. olólùfẹ́ bí Jésù kò sí láyé yìí o olólùfẹ́ ayé yìí lè fi wá sílẹ̀ aya tó ní lè fi ọ sílẹ̀ ọkọ tó ní lè fi ọ sílẹ̀ ṣùgbọ́n Jésù kò lè fi wá sílẹ̀ lọ́jọ́ gbogbo ló dára sí wa ló dára sí wa ó wá ló dára sí wa ó bàbá òtítọ́ ó wá ló dára sí wa bàbá tí kò lè kú ó wá yéèrì bàbá àsàtàyàbà ló dára sí wa aleluya ọlọ́run tó dára sí wa yéèrì bàbá ṣèkáyàbà lọ́ọ̀. God is love. And those who love, who know the law, who hear the word of God, tí ó mọ ọ̀rọ̀ Ọlọ́run tí ó mọ òfin rẹ̀ tó sì pamọ́ òun náà ni ẹni tí Ọlọ́run fẹ́ràn tó sì fẹ́ràn tí Ọlọ́run ó ní tó bá fẹ́ràn mi èmi yóò fẹ́ràn rẹ that is to say even before you can be in a relationship you got to accept each other ẹ ń gbọ́ kó tó lè wà nínú ìfẹ́ o wà o the husband you must say yes to the i mean the, the wife must say yes to the husband the husband must say yes to the wife ó ti yé so ẹni tó bá mọ òfin ẹni tó bá tẹ̀lé tó títọ́ ẹni tó bá tẹ̀lé ọ̀nà rere ẹni tó mọ òfin ọlọ́run ẹni tó bẹ̀rù ọlọ́run tí ọlọ́run náà sì ṣe kí ni tó fi ìfẹ́ wọn sí tó fún ní ìfẹ́ òun nìkan ni ẹni tó ní ìfẹ́ òtítọ́ òun sì náà ni ẹni tó ní ìfẹ́ òdodo ọ̀pọ̀lọpọ̀ ló máa jáde lónìí you know even when things are not given I pray for those of you tí gbogbo ilé yín kò sẹ́tù tẹ́ ní ìgbéyàwó ṣùgbọ́n tí kò tòrò tí ẹ kò rí ìfẹ́ bíi ti ẹ̀jẹ̀ Jésù tí ẹ kò rí ìfẹ́ nínú ilé yín <laughs> mo gbàdúrà may Almighty God restore tó o sì wà lórí ìpìlẹ̀ tó tọ́ ṣùgbọ́n tí kò sí ìfẹ́ i'm not praying for those <laughs> you know because a lot of people dey build things together dey cook things together some people borrow, borrow husband dey borrow another man today or tomorrow because they want to you know because àwọn fẹ́ tẹ̀lé òfin kan a lot of people also borrow somebody wife because tomorrow is a vow you know but now we are not talking about that we are not following the law you don't know don't fear the Lord you understand me but mo gbàdúrà fẹ́yìn tẹ́ kọ́ ilé yín sí orí àpáta ìgbàgbọ́ ṣùgbọ́n tí ìjì ń ja ilé yín lọ́wọ́lọ́wọ́ and don't say some people will be saying lọ́gbogbo ẹnìkan tó sọ pé just be praying for me and my husband o ìyẹn mi pò òun ní ọkọ <laughs> you know at times when I look at them I, I look at them I smile you understand me I look at them people I smile you know what wọ́n ní wọ́n fẹ́ ṣe ọjọ́ ìfẹ́ lónìí oyè kàn dá sí mi lẹ́nu látọjú oorun ó ní olólùfẹ́ bí jésù kó máa ṣe láyé yìí o òun nìkan ló lè kú fún wa lórí àgbélébú òun nìkan ni kò lè fi wá sílẹ̀ nígbà tí kò sí ẹlòmíràn òun nìkan ló lè wá fún wa ló lè wá fún wa ó ní gbogbo ìgbà o nígbà tí kò sẹ́bí o wa òun ló lé wa fún wa ọlọ́run wa olólùfẹ́ tí kò lè já wa kulẹ̀ olólùfẹ́ tí ò lè já wa kulẹ̀ máríkò sótayé bàmándìyà olólùfẹ́ tí ò lè fi wá sílẹ̀ olólùfẹ́ tí ò lè kú yéèrì kápò mo gbàdúrà fún ìwọ ìjìjà ilé àwọn kan maria bo sótayaba the passionate nẹ́ríkà paul senteyeka mo gbàdúrà pé ìjì náà lórúkọ jésù kò dákẹ́ jẹ mo gbàdúrà pé ìwọ tó kọ́ ilé rẹ sórí àpáta kristi maria bó ṣe tayébà nítòótọ́ wọn lẹ́yìn tó bá ti kọ́lé rẹ̀ sórí àpáta wọ́n ní ìjì kò lè gbé maria bó òjì má lè má gbé foundation ìjà máa ṣírò lórúkọ jésù kristi násárẹ́tì kí ìjì náà kò dákẹ́ jẹ́ ilé rẹ̀ ò ní wó ilé rẹ̀ ò ní dàrú maria bó ṣe tayà àwọn ènìyàn kan tí wọ́n sì máa ṣe tó pé torí some people dey just show them some people dey oppress you some people dey show you things you don't have don't lose courage don't worry because of that don't disturb your mind don't look at it you understand me but look unto Jesus the author and the finisher of your faith listen ó ní let's read it again let's read it again ó ní ẹni tó bá ní òfin mi tí ó sì máa ń pa wọ́n mọ́ look at it ẹni tó ní òfin mi tó sì máa ń pa wọ́n mọ́ hmm. ó ní òun ni ẹni tí ó ẹ máa gbọ́ ẹni tó ní òfin ọlọ́run tó máa ń pa wọ́n mọ́ ẹni tó fẹ́ níbi ọkọ̀ ọlọ́run tó sì máa ń bẹ̀rù ọlọ́run ẹni tó ń gbélé ọlọ́run ẹni tó ń sọ̀rọ̀ ọlọ́run kò ń ṣe tó ń ṣe ìfẹ́kùfẹ́ ìfẹ́ omi pé fornication sleeping around cheating around fucking around using people around no love ìfẹ́ ó jẹ́ nǹkan tí foundation it must, you must fear the Lord ìfẹ́ tó bá ní ìfẹ́ ẹni tó bá bẹ̀rù ọlọ́run ló lè ní ìfẹ́ tó tọ́ The people who have the true love are those who fear the Lord. Àwọn tó ní ìfẹ́ tòótọ́ ni àwọn tí ọkàn wọn súnmọ́ Ọlọ́run ni àwọn tí Ọlọ́run nífẹ̀ẹ́ tó sì nífẹ̀ẹ́ Ọlọ́run bákan náà. When you don't love God, when you don't fear the Lord, you are just see people talking, you two are talking. Love new. Love is on the air. Love is a hey. Love is time. Instead time for love. A lot of people who are shouting love don't know love who don't fear the Lord, they are getting into trouble when the Valentine Day, day, day of love that they are talking about, when it comes. You understand me? The day tó bá dé ni ọjọ́ ẹlòmíràn by ọjọ́ by rẹ̀ lórúkọ just that will not be your portion but ọjọ́ ta bá sọ̀rọ̀ nípa ìfẹ́ a sọ nípa Ọlọ́run bí o ṣe ní ìbẹ̀rù Ọlọ́run sí bí o ṣe ń ṣe as tó far away near. some people they even go these days they kill their girlfriend some kill their wife Some destroy many lives because they want to some so snatch husband somebody, they snatch wife for somebody. They do many things just because they want to satisfy the, <laughs> their flesh and they are calling it love. Are you sure you love? Is that love? That is not love. Ìfẹ́ Jesus Jésù ni it all. ó ní ẹni tó bá ti fẹ́ràn mi èmi á fẹ́ràn rẹ̀ ìyẹn mi pé love is give and take are you getting me love is what is give and take love is what is reciprocal ọlọ́run bíbélì kan sọ fún ọ ní pé ẹni tó bá fẹ́ràn mi òun náà lèmi yóò fẹ́ràn àwọn ẹlòmíràn tó jọ jáde tó máa jọ ṣe pé we are attaching power now they don't even love themselves They are going to go out. They just show you because other people are showing it. They want to show it also. They want to show us, but they not true. I want to tell you, if you don't have that man beside you, if you have your child, do vow with your child. Tó bá ní ọmọ ọ̀dọ̀ ló wà lẹ́gbẹ̀ẹ́, bá ọmọ ọ̀dọ̀ ṣe ìfẹ́, Valentine kò mí pé sleeping together. Show love. Okay? Fear the Lord. Okay? Don't take things for granted. Don't be ignorant. Don't fall into problem. Don't fall into sin. Don't go and commit atrocity. Don't go and fornicate. Eh? Don't go and snatch somebody's boyfriend and girlfriend. Eh? <laughs> Má lọ fi ohun tọ́wọ́ mi ò tó máa fi gẹ̀gẹ̀ fà á kì í ṣe ń tà pé nífẹ̀ẹ́ nìyẹn o. Ò ń gbọ́rọ̀ mi. Láti ọ̀dọ̀ bàbá mi wá. Ó dẹ̀ mi ó sì fẹ́ràn rẹ̀ láti ọ̀dọ̀ bàbá mi wá. You know you receive love. Okay? From Heavenly Father. Let me tell you. Even those who have real marriage, who have real love, some people are they are really they are really in love. Okay? By kò ń ṣe bóyá iye ìjà tẹ́tí jà nínú fi ń pè ní ní ìfẹ́ o pé torí pé wà nínú marriage ẹ ti wá jàjàjàjà ẹ ti wá mí pé because you have a misunderstanding then there is no love no ọlọ́run àti ènìyàn ní misunderstanding tẹ bá wọnú bíbélì nígbà tí bíbélì ọlọ́run sọ ó nígbà tí mo dé ènìyàn tán ó ní mo sì kábàámọ̀ pé mo dá ènìyàn yẹn mi pé ọlọ́run wọn ní misunderstanding ẹ ti understand nígbà tí ọlọ́run dá ènìyàn tán àwọn ọmọ ènìyàn kan tó wá kóra jọ pé pé ẹ jẹ́ àlọ́ wá ọlọ́run yìí gan bolo wà ẹ ti understand wọn láti kọ́ ilé ìṣọba bẹ́ẹ̀ni wọn náà fẹ́ lọ wo ibi tí ọlọ́run wà ẹ ti gẹ̀ẹ́sì rẹ̀ mi misunderstanding ìyẹn mi pé tó bá dẹ̀ ti wà bẹ́ẹ̀ láàrin ọlọ́run àti then when you have a marriage also there is a clash there is a mistake It doesn't mean that when there is a mistake, then you have to break it. Okay? It doesn't mean when there is a mistake. I'm not talking about bully. I'm not talking about those who build people, people who are possessed, a demon, you know. And I'm going to tell you one day about the people who really, who normally beat people, who beat the women. A lot of them, they are demonic. A mieshu Ó lo yé yín ló mo ṣe sọ tá a bá lè pa àwọn àṣà kan rẹ ká máa ṣàṣeyàn ẹ̀fún àti èdè because and we have it very much in our country in Africa they believe in traditional this thing you know but we are not talking about those ones today we are talking about love valentine ọjọ́ ìfẹ́ àyájọ́ ìyàwó olólùfẹ́ kò mí pé ọkọ àti ìyàwó nìkan ni olólùfẹ́ o ò ń gbọ́ ìwọ àti ọmọ ẹ gbọ́dọ̀ jẹ́ olólùfẹ́ bó jẹ́ ìwọ àti ọ̀rẹ́ ẹ lẹ́jọ́ ń gbé you must àbúrò ẹ̀ ṣe kí ni jẹ́ olólùfẹ́ tó bá jẹ́ ìwọ àtàbúrò ẹ̀ náà lẹ́jọ́ ń gbé ẹ gbúdọ̀ jẹ́ olólùfẹ́ ó ló ti dára ó sì ti dùn tó fún ara láti máa jùmọ̀ gbé ní ìrẹ́pọ̀ àkọmọ̀nà omi tí ọlọ́run fún mi ní ọdún yìí ni love ó ní ó ti dára ó sì ti dùn tó fún ara láti máa jùmọ̀ gbé ní ìrẹ́pọ̀ one thirty psalm one thirty three verse one ó ti dá abẹ́ yẹn ẹ ti understand ìyẹn mi pé ọjọ́ olólùfẹ́ must be every day must not be for February fourteen alone are you getting me you must not do your valentine day no. all the day ọjọ́ ọjọ́ february fourteen some couple now ọjọ́ tó bá ti dọjọ́ wedding ọjọ́ fourteen ọjọ́ yẹn ni wọ́n máa jáde they show up they pray and they paste all their pictures they show to they wear red and uh, and and white the flag of Canada mi eh, Canada bi mo máa ń pè yes ti they wear the the the flag of Canada that is the flag of Canada red and white you understand me I was even thinking maybe the Canada is being funded by, uh, you know, but it's no. No, they will not wait. They will go out. They will eat. They will show. We are in eating. We are in restaurant. We are in clinical. They do many things. Some will even that day. That's the day of another oppressor. Some people are they will oppress those who don't have husband. They believe that this is only for the people who are married or who are girlfriend and boyfriend. Oh, you know what? ó lè jẹ́ nǹkan tí wọ́n sọ nìyẹn tẹ́ bá wò dáadáa wọ́n ṣe kọ́ tó bá lọ wo biblically àtàwọn tó kọ history yẹn nípa valentine is about christian the wọ́n tá a bá tún wá fẹ́ sọ̀rọ̀ nípa spiritual òun náà là ń sọ báyìí òun náà ni pé láti fi ìfẹ́ wọn sí ènìyàn kò ṣe ẹni tó bá ń bẹ ń da àwọn nǹkan sí òróró àbí tó bá ń da omi sí kànga àbí tó ń pọnmi fún sí kànga ẹ fún ẹ ó ti yé no only it's not only valentine day ló gbọ́dọ̀ ṣó ìfẹ́ kò sí ṣe láàrin ọkùnrin àti obìnrin nìkan àyíkẹ́sí mi kò kí ń ṣe láàrin ọkọ àti ìyàwó nìkan kò ń ṣe láàrin boyfriend and girlfriend nìkan bó o bá ní ọmọ ọ̀dọ̀ bó jẹ́ wà tiẹ̀ lẹ́ ń gbélé fi ìfẹ́ wọ̀n sí mi ní kó máa romance ẹ o i'm not telling you to romance them o eh, loving somebody is not me romancing somebody they are not calling this day romancing although english or english also say romancing day okay romancing day is different from loving day love day is, is different from romancing day ó ti yẹ yín bẹ́ẹ̀ yẹn love day ní ọjọ́ òní ó ti yẹ yín bẹ́ẹ̀ yẹn love you share the love to people you must live a good life you must be a good example you must not be an oppressor also you know ẹlòmíín sì tó bá ti rí bóyá òun wà lé ọkọ ọ̀rẹ́ kan tí kò nílé sílé ọkọ ọjọ́ òní ló máa sọ ọjọ́ òní ló máa display dáadáa a lot of people will be quiet today they will be crying simply because they are not married or because maybe wọ́n tẹ̀ ti marry ọkọ ti kú àbí pé ẹ̀wọ̀n ọ̀tí ẹ̀ marry àbí wọ́n divorce ọkùnrin yẹn ti wá lọ gbẹ́ lòmí wọ́n ti wá wò pé kò mà sọ́kùnrin lẹ́gbẹ̀ẹ́ mi tó o bá bímọ ṣe valentine pẹ̀lú ọmọ ẹ love your child tẹ́lẹ̀ ló oh, mo èmi láàárọ̀ yìí mo gbọ́ ọmọ mi tọ́mọ ní olómi sèràmì adébùkọ́lá tolúwa ni mi o ọmọ tọ́lọ́run fún mi o màmá kan ṣoṣo yàtọ̀ sí ọlọ́run lóní lọ́lá olúwa kò sẹ́ni tí ó ya wá síra tó bá dàgbà tó bá lọlé ọkọ ńkọ́ a ní o máa bá mi dalẹ̀ lójú mi ńkọ́ ò ní ṣánkú lọ́lá olúwa kò sẹ́ni tí ó ya wá bùkọ́lá mi ọmọ tó wù mí ọmọ tó lúwa fún mi olólùfẹ́ mi nìyí ní gbogbo ìgbà tí mo bá ti rí inú mi ó máa ń dùn mí you catch phone with your child with somebody around you no romancing it. you get me a lot of people dey oppress you you want to die on oppressor you want people you want to be thinking they will tell you ọkọ wa re a lot of people gbogbo ọkọ tí wọ́n bá tún wá ń display yẹn those who display the husband their things too much they are not go and find out it's not their husband really go and find out from the beginning of their life it's not their husband Lie, lie. either they wọ́n jí gbé ni torí nǹkan tẹ́nìkan jí gbé ni wọ́n wá fẹ́ tòtórí kú tòtórí nǹkan tẹ́nìkan jí gbé ni wọ́n wá tòtórí sọ pé o máa kárí jọ gúọ́gúọ́ <laughs> ẹ àṣẹmí gúọ́ ẹ àṣẹmí gẹ̀rẹ̀jẹ̀ ẹ àṣẹmí gúọ́ okay so àgbè wá fún yín lónìí ìrere ayọ̀ ni pé kì í ṣe ọjọ́ ọjọ́ valentine ní tó bá wù kó ní kálukú ṣe lọ́jọ́ valentine tiẹ̀ ṣe nǹkan tiẹ̀ ó wá lò ló lólùfẹ́ kí ló fún ẹ láì jẹ́ ẹ̀pá àwọn tó ń ja pọ́tò tó pòsì tó ń lọ sí restaurant wọn láìka ara wọn ẹlòmíà lọ sí restaurant báyìí ó ti fẹ́ break ara mo ti rí àwọn tó lọ rí á treat ìyàwó ẹ̀ dáadáa àbọ̀kọ ẹ̀ dáadáa lọ́jọ́ tó bá máa tó bá máa disappoint ẹ̀ adẹ̀dí láàárọ̀ bá akàn akàn sọ pé wo báyìí báyìí tó rédè rèdè báyìí báyìí tó jàtìjàtì ìyẹn kọ́ ìyẹn ni mo sọ fún yín pé kò sí ìfẹ́ olólùfẹ́ bí Jésù kò sí láyé o òun nìkan lọ́rẹ́ òtítọ́ sẹ́ ọ̀kọ́ ayé yìí àyà ayé yìí wọ́n lè kú fẹ̀mí sílẹ̀ o ṣùgbọ́n lọ́run kò lè kú o kò lè gbàgbé wa kò sí lè kú o bàbá òtítọ́ ó wá ọkọ òtítọ́ ó wá ọ̀rẹ́ òtítọ́ ó wá olólùfẹ́ òtítọ́ ó wá kò sí lẹ́kù ọlọ́run wa òun nìkan lọ́rẹ́ òtítọ́ òun nìkan nífẹ́ òtítọ́ òun nìkan ni ó máa ń wà bẹ́ẹ̀ forever okay everything is going to be is a borrow everything is going to finish but when the love is there okay whatever you don't have don't die because of that what you love i mean what you have love what you have kò sí ọkùnrin lẹ́gbẹ̀ẹ́ àbí o ní ọmọ love the baby love your son love your daughter o tiẹ̀ tí wàá bímọ kò wá sí boyfriend ṣé màmá ẹ̀ ló wà lẹ́gbẹ̀ẹ́ hug your mom hug your daddy tó wà lẹ́gbẹ̀ẹ́ yẹn daddy i love you happy valentine bó ti gbọ́ fear the lord it's only those who fear the lord that can go Otiye, ti don't be too moral moral is good for just for some time but don't be too moral okay don't be too moral Nipa ife, yìí a lot of people dey deceive people who don't fear the Lord they will deceive you that they love you they will kill you finish àwọn tí ò bẹ̀rù ọlọ́run wọn ni wọ́n fẹ́ràn ẹ̀ níbo ni wọ́n fẹ́ sí sọ fún wọn sọ kọ́lọ̀ ìfẹ́ fún wa bó ṣe rí they what they are telling you they flattering you anybody that love you he will never leave you that is ọlọ́run bá ti wù ká ṣe tó téèyàn bá wà láyé ọlọ́run wà níbẹ̀ pẹ̀lú wọn tó bá tún kú ọlọ́run tó wà níbẹ̀ nígbà tí wọ́n ní sí mọ́ that is it so mi ò sọ pé gbogbo àwọn tó ní ọkọ sílé àbí tí wọ́n ní ìfẹ́ òtítọ́ kò ní dàrú fún yín kò ní bàjẹ́ fún yín but tí wò bá ní don't worry don't worry yourself don't believe that i'm less privileged i'm less eh, o ti o ti wà bíi pé báwo ni wọ́n ṣe máa ń pè bíi pé bó o ti wá wo rẹ̀ bíi abirùn because kò sí ọkọ lẹ́gbẹ̀ẹ́ o ní boyfriend o ti wá wo rẹ̀ bíi ẹni tí kò pé <laughs> wàá tiẹ̀ tún wẹ̀ lómi bàbá mi eléyìí máa fọ́ lójú ó mà ní ọkọ kẹ̀ eléyìí máa yàrá ó mà lọ́kọ kẹ̀ eléyìí ó mà tiẹ̀ ní five years ó mà lọ́kọ kẹ̀ wàá máa fi oríṣiríṣi kan máa rìn bíi àti a máa bẹ̀rẹ̀ because Satan don't want you to be wọn ò ní fẹ́ kó rántí láti bẹ̀rù Ọlọ́run wọn at the moment you are thinking about that ìwọ náà máa wò fọ́nránfọ́nrán wọ́n máa sọ pé ibi tá a bá lè yí sí ká sí tó bá jíjíjé jíjí ká lọ jí kan gbé don't follow people to do that ohun tó bá jí gbé ìjà ló máa ń kẹ́yìn àlè ohun tó o bá ti fi sórí ìgbàgbọ́ tí ò ń ṣe ìgbàgbọ́ ọlọ́run tó jẹ́ lórí ìgbàgbọ́ òkùnkùn ló jẹ́ pé lórí nǹkan tí kò ìpìlẹ̀ tí kò dára ìjì máa dé ó sì máa gbé lọ may Almighty help you mo gbàdúrà fún ìwọ tó o banújẹ́ tó wà lábẹ́ omi má má sunkún mọ́ torí olólùfẹ́ o má má sunkún mọ́ torí ọkọ o ìbànújẹ́ ayé ẹ fún wọn ìgbà díẹ̀ ni má má bànújẹ́ mọ́ arákùnrin o <laughs> má bànújẹ́ mọ́ arábìnrin o mo ní ìbànújẹ́ ayé ẹ fún wọn ìgbà díẹ̀ ni. <laughs> Thank you. God bless you. Don't bother yourself. Don't worry yourself. You are not, oh, kì í less privileged. The moment you fear the Lord, look at yourself and say to yourself, I'm not less privileged. I'm not an object of pity. The Lord have a purpose for me. The Lord have a plan for me. And don't let people who are sad to make you cry, to make you sad. A lot of people display some things they are not even happy. I tell you. They display some things. Wọ́n má jẹ́ ntọ́ ẹ́. display yẹn kún ló wà ń But they will make you just for you because they want people to cry with them. They want people that will be crying to be many. And they will tell you they are happy. you think really people that are happy really display? they don't know they àwọn tó I pray God give you wisdom I pray God give you understanding I pray God reveal himself to you I pray you fear the Lord I pray God give you wisdom I pray you I pray you fear the Lord I pray you fear the Lord fìlà jabo, man jabo. I pray you fear the Lord. When you fear the Lord, the fear of the, the Lord He will give you wisdom. And when you are, have, you will have the wisdom. You fear the Lord. See what he said? He said, I will reveal himself. He will reveal himself to you. Some people don't know meaning of love. <laughs> Some people are lost and they are counting it love. <laughs> Test on yourself, Bola Folashade, Sarah, say this after me. Everybody say it after me. Say it, you can also write it. I will not be lost and call it love. Some people are lost and they call it love. Don't be lost. Tomorrow, don't be lost. If you are lost, it's you are your own. Oh. If you are lost, ó tán oh. If you are lost, don't bá lẹ́yìn ọ̀dọ́ ẹ padà wálé o ti rí àwọn ọ̀pọ̀lọpọ̀ lost tí wọn ò oh. Don't be lost tomorrow. From today, don't be lost forever. Don't be lost. Okay? Don't go and follow the road that will get you lost. That will end you here that you will go, you will not return. That everything will be finished for you. You better don't go. Okay? So, sing for yourself. And the you want to call if you are the only one in the house also. What to call your friend? Bọ́lá mi, olólùfẹ́. Fọláṣadé o, mo nífẹ̀ẹ́ ara mi. Mo mọ̀ wípé Ọlọ́run tó dá ayé, ó ń bẹ lókè ó sì rí gbogbo nǹkan ó mọ ohun tó yẹ mí ó mọ ohun tó dára fún mi mo mọ̀ wípé ojú òní tìmí ó yá Fọláṣadé ọmọ wù mí bọ́lá ń lé ọmọ tó rẹwà ọmọ tẹ́lẹ̀dùnmọ̀ rẹ̀ dá pé ni you sing for yourself you celebrate yourself you buy yourself. Okay? And you fear the Lord. Number two. Number two. Àwọn tó bá rìn nínú ayé, ó máa tán jọ kan. Bí wọn ò bá tiẹ̀ separate, they will die one day. For you to know that it's not forever. Àwọn tí ò ní one day one day they will meet baba god ọ̀run tẹ́ ń tó lọ́kọ ní nísìn tó wà láyé ayé tí ọlọ́kọ ń gbé ní ẹni tó lọ́kọ máa gbé kí lóye tó jẹ́ káwọn tó sọ pé wọ́n ní ọkọ ọkọ àlùsí kan máa rẹ̀ lọ sọ́run má lọ sọ́run o kó tó di táìmù ẹ don't go i refuse to go to hell i refuse to die before my time i refuse to die because of the oppressor i refuse to die wọ́n kí ni ẹnìkan fẹ́ fi ṣakọ fún ẹ tí wọ́n lò ní ta ló sọ fún ẹ pé ò ní. gbogbo tí wọ́n ní tó fi ṣakọ ẹ ló ní ẹ̀jẹ̀ ni wọ́n lò náà àwọn ọ̀dẹ lo petrol ìwọ náà lẹ́jẹ̀ lọ́rùn wọ́n lómi ara ìwọ náà ní ó léegungun lára ìwọ àwọn náà ní what else. wo ohun gbọ́dọ̀ mi make yourself okay don't let anybody bully you with their sadness with their ẹ̀mí olè people who don't fear the Lord what do you want to compare ó ní ká má ṣe fi ìdàpọ̀ dọ́gba bí a ṣe máa lo ìfẹ́ tiwa nínú ayé yìí the way we are going to spend our love in this world the way we are going to spend our valentine the way we are going to express ourselves that's not the way other people who are unbeliever we do their own. ọgbà many of those people lórí yan ọdọọdún ni wọ́n máa ń ṣe valentine tó bá dé ta <laughs> kémi àti ex mi àbí kìí ẹ ṣàwọn nìkan kémi àti ex mi may so rest in perfect peace. a lọ preach ní church kan báyìí àwọn church yẹn tó bá ti àwọn ọkọ àti ìyàwó yẹn wọ́n máa ń fẹjọ́ sùn wá tó bá tó bá rí wọn níta ò nímọ̀ pé wọ́n ń jà wọ́n máa jà jà jà jà jà jà ọjọ́ kan wọ́n wá fẹ́ sọ̀rọ̀ fún wa wọ́n ti wá ń sọ̀rọ̀ yẹn ìlú tí n bá lè fẹ́ sọ̀rọ̀ wọ́n wá ń béèrè fún kánsẹ́lì ni o then àwa wọ́n jù wá lọ lọ́jọ́ orí they have been in ministry wọ́n ṣe láwọn wà ní o but they are senior they us ní ọjọ́ orí so èmi kẹ̀dẹ̀ máa ń fi tiwa ṣe sample níjọ́ ìkẹ̀dẹ̀ bá ṣe bá ṣe jáde bá ṣe bá rí wa tábà yẹn lọ ìjà ìjà ìjà ó máa ti pọ̀ wọn so ìyẹn ṣàmà ní táwọn bá wà níta wọn máa ń pretend ni ni òun fẹ́ lo long story fáwọn èèyàn ó ti yé I have it also <laughs> àwọn pásítọ̀ tó yẹ pé kì í ṣe pásítọ̀ mi ò àwọn pásítọ̀ tó yẹ pé tó bá ti wà lórí pulpit wàá máa fọlá wọn tọrọ tán bá délé tán bá dé ilé mo mọ̀ wọ́n ni kì í ṣe pé mi ò fẹ́ dárúkọ wọn I don't want to mention their names so but eléyìí so ó ṣáà wá sọ pé wọ́n wá fẹ́ sọ ní ojú wa ń tì wọ́n pé ah, àwọn tó tún yànjú sáwọn tó tún dàbí pé ẹ ti understand wọ́n ní don't be annoyed and don't be ashamed ẹ mọ̀ bí way I used to talk ẹ sì nígbà yẹn máa ní everything you use as examiner your anything that happen to you is your ministry mo ní sọ nígbà ṣe wà yìí ṣebí your husband is not beating you mo ní we used to fight ó ti rò pé ṣàjábílẹ̀ kan pé má sọ pé beating o ẹ ti understand a lot of wà ní dé ọ̀fẹ́ lẹ́tẹ́ tá a bá jáde tẹ́ gbà mí bá ojú mi gbogbo ara mi á máa ro mí wọ́n ti nà mí bí ẹni máa pa mí bẹ́ẹ̀ lọ́nà máa post valentine pay kìíní èmi òun i'm not fond of those things ṣá anyway láti beginning yeah because the way i was brought up you know understand me so and it's not because even because of that because tó wá ti jáde lọ́nà yìí náà things táwọn èèyàn bá ṣe wàá ṣe bí èmi ṣe wà mí òun kọ́pì èèyàn ó ti yé mi ò copy I always tell God to give me my uh, my own ministry my own content everything I do I want to do myself I see a lot of people who have follow gbogbo nǹkan tí mo ti ṣe sẹ́yìn tí mo máa rí báyìí tí mo bá dẹ̀ wá rí mo tó ń ṣe báyìí màá kàn máa rìn màá máa wò wọ́n gbogbo àti abádẹ̀ ṣe yẹn wọn ò ní sọ fún ẹ pé wọ́n láìkẹ́ you understand me so it's very good but it's my ministry so I was now giving them example ṣe láti ọjọ́ yẹn làwọn kọ́pù yẹn ti stop láti máa jà ọ̀rọ̀ tí mo sọ yẹn you know a lot of things happen to you because of your ministry it's because of order to learn a máa ń sọ pé ọlọ́run jọ o má ti wá ṣe àpẹẹrẹ burúkú but a lot of tough and a wonderful minister of God who God has called for his ministry a lot of tough people a lot of people God has used wo examples ni ọlọ́run wá fi wọ́n ṣe lórúkọ jésù kọlọ́run má fi wá ṣe example burúkú àwọn tó wicked wicked náà tí wọ́n ṣèkà gan example náà lọ́lọ́run wá fi wọ́n ṣe example burúkú àwọn tó dẹ̀ face a lot of things náà lọ́lọ́run dẹ̀ mú dúró tó dúró tì wọ́n no matter what example náà lọ́lọ́run wá fi wọ́n ṣe so don't worry my dear sister brothers don't má bànújẹ́ mọ́ because of tomorrow is before God all days full of blessing all days full of evil also but I pray for myself and my people Those of you are worried and disturbed because of people who bully you, who oppress you. I pray God set you free from the oppressors. I pray God put smile on your face, give you more wisdom and understanding. May Almighty God give you more power. May Almighty God give you more strength. May Almighty God bully those who bully you. <laughs> May Almighty oppress those who oppress you bẹ́ẹ̀ ni tẹ́lómi bá kàn jáde tó kàn ṣó ẹ eh, some people dey kì í ṣe pé wọ́n fi oppress wọ́n kọ̀ lè ṣe but some people this time around wọ́n máa believe pé that's the end of everything mo sọ they feel love tó bá dọjọ́ ẹni tí mo àwọn tí mo sọ couple tí mo sọ wọ́n ti gbé jáde red red oríṣiríṣi love náà mo máa play fún wa lórí social media àwọn couple tí mo sọ yẹn tí mo ní mo fi ayé mi ṣe sample fún gbà yẹn you cannot know pé wọ́n máa ń jà bí ẹni máa kú wọ́n ti bẹ̀rẹ̀ ministry wọn ti pẹ́ ti pẹ́ o ó ti yẹ but I just must say they stop doing so you don't know many people will tell you things are going on Because sí ohun tó wà bread or roses èyí tó bá sì complete mo gbàdúrà kan pẹ́ fúnra wọn kan má ṣànkú we don't wish anybody bad but at the same time to wọ́n bá ti wish To tí wọ́n bá ti wish because ẹlòmíì náà tó bá gbà nǹkan tó kàn tó bá dẹ̀ bully anybody that bully me whatever you use to bully me to tó bá fi bully me the Almighty destroy that thing for you kí ọlọ́run gbogbo tó bá fi bully me máa so fọlọ́run mi ò ní ọlọ́run bá mi fi bá mi búlì gbogbo tó bá fi búlì mi ọlọ́run bá mi fi bàjẹ́ but don't wish anybody bad okay so but tó o bá ní tó o bá lọ́kọ tó o bá ní má parẹ́ má bàtà rẹ̀ jẹ́ don't think again love just love God eh? Eh, lára nǹkan tí marriage ọ̀sọ́ ó ti yé bẹ́yẹ inú bible láti kà is also part of blessing of God but I'm telling you today as a Christian and a child of God It's not a ticket to heaven. Ogbo abo down. The marriage is good. It's ordained by God because we have seen that what he had in Adam and Eve in the Garden of Eden. Ó ti But tó bá tún ka Bible dáadáa wàá mọ̀ some people are living bóyá wọ́n dẹ̀ gbé e fún hàn ó ti yé is ordained by God but at the same time it's not a ticket to heaven everybody must ṣe sọ yẹn wọ́n ní wọ́n bá ti kú wọn ní ríra wọn mọ́ wọn sì lè dúró pé ó yá family yìí láì báyìí everybody will account for it so don't go and commit offence má lọ commit suicide má lọ commit oríṣiríṣi oríṣiríṣi kan má lọ gbé àìsàn tí ò gbóògùn ó ti yé make yourself happy remember God love you for God so love the world ó fi ọmọ bíbí inú rẹ̀ kan ṣoṣo fún ni kẹ́ni tó bá gbà kọ́kọ́ má bàa ṣègbé ṣùgbọ́n kó lè ní ìyà ìnípẹ̀kun John three sixteen is a very common one so remember it Jésù fẹ́ràn rẹ the thought you have for you is of good it's not of evil you never be put to shame tó bá sì wẹ̀ náà láti fọkàn béèrè fún yóò fún ẹ is a giver of all good thing o ti gbọ́ tó bá máa wá gba tiẹ̀ real love for me because it's being given to you by God it's not the artificial one Is not because the people just dey do am if you wan do am no be say you wan follow follow otiye you just want to live your life that is it ọlọ́run bàbá ọmọ àti ẹ̀mí máa dúpẹ́ fún yín lónìí a gbé yín ga nítorí pé alágbára ni yín lẹ́yìn kò sí ẹlòmíràn ọba tó jọba lẹ ṣé o ẹlẹ́dàá ṣẹ̀dá ẹ ṣé ọba tí a máa ń pè lájò nínú ohun gbogbo ẹ ṣé o àti rí ọdún ti ọdún yìí a ó ṣe ọ̀pọ̀lọpọ̀ láyé ẹlẹ́ oníjẹ́ àsọmọ fún wa ẹ̀yin tẹ́ gbọ́ ẹ̀ ní oníjẹ́ àgbọmọ fún yín ẹ olólùfẹ́ tèmi ẹ̀wọ̀ ọlọ́run àti ògo ọlọ́run yóò máa pọ̀ sí nínú ayé èmi àti yín a ò ní gbọ́mọ sọnà ìfẹ́ ọlọ́run the presence of the Lord is a fullness of joy in the presence of the Lord there is a fullness of joy <laughs> níwájú ọlọ́run ní ayọ̀ àìnípẹ̀kún wà kì í ṣe nínú jingo òṣà tó fẹ́ kó sí o in the presence of the Lord there is a fullness of joy kò ń ṣe nínú ìwà búburú ti àgbèrè àti ìwà òṣì tó fẹ́ lọ wù lọ́la yẹn o in the presence of the Lord let God be there o má ṣe nǹkan tọ́lọ́run máa fi gbójú kúrò lára rẹ o má ṣe nǹkan tí ọlọ́run máa fi sọ ẹ́ sókùnkùn o ọlọ́run ò kì í kò síbi kankan tó ṣókùnkùn níwájú ọlọ́run àti òkùnkùn fúnra rẹ̀ gbẹ̀ngbà kedere lórí níwájú ọlọ́run o ṣùgbọ́n tó bá sọ èèyàn sínú òkùnkùn ló bá tán fún ẹni náà hmm. má lọ sọ ṣe nǹkan tí ọlọ́run yóò fi sọ ẹ́ sókùnkùn ṣé o ti gbọ́ in the presence of the Lord there is a fullness of joy there is a fullness of joy nìkan àti love officials ó ní see the face of God ó ní look coming ó ní wá ìjọba Ọlọ́run the kingdom of God first the righteous and his righteousness every other thing shall do what shall be added unto it tó bá ń fẹ́ ọkọ he will do it when you look unto God he will use that as a jara okay don't go and commit offence because people a lot of people are ló máa ń trust me and because ẹ eh, mi ò ní ọkẹ́ sí táwọn èèyàn máa mú yìí àwọn tó yẹ àwọn tó yẹ lọ́kọ̀ àwọn tó gidi kan wọ́n kọ́ foolishness <laughs> is a disease because they don't fear the Lord and I cannot compare myself because my sister only, ní ẹ eh, mi you don because of that and you are not happy because of that A <laughs> ọlọ́run ò hate me because of that What's your yé <laughs> ẹnìkan ní eléyìí mi ò tí ì ní àbí mo ti ní àbí nǹkan kan ṣẹlẹ̀ sí gomi pé ọlọ́run ti kórìíra mi àbó ti kọ̀ mí sílẹ̀ of those who don't fear the Lord tí ì sí nǹkan òye wọn kàn máa sọ ni àwọn ló dáa ìlú ọmọ ẹgbẹ́ mi ò fẹ́ sọ nǹkan tí ò dáa o kó má dàbí pé bóyá ṣe lè yan jealous àwọn èèyàn kan tó ṣe nǹkan kan so don't use anything to bully anybody but if you use anything to bully irú àwọn ọmọ ọlọ́run báyìí máa sọ fọlọ́run olúwa tó fi búlì mi yẹn ọlọ́run bá mi bàjẹ́ mọ́ lọ́wọ́ ó lè má jọdún kó lè jọṣù kó lè jọjọ́ kan ó máa bàjẹ́ ṣá so be careful okay be careful tó wù ẹ bá dé má yọ̀ láyọ̀ jù tó lẹ̀ bá dé má yọ̀ láyọ̀ jù tó bá lọ́kọ má yọ̀ ẹni tí ò ní tó bá dẹ̀ bímọ má yọ̀ ẹni tí ò ní tí ò tí bí i use my example my life for many things have you mo ti sọ́rí bí mo ṣe fi ọmọ bú ẹnìkan gbà tí mo marry ní òun ṣe ẹni tó ṣe ṣìnà ṣe ẹni tó ṣe ṣìnà ṣe yẹ kó má wọ̀rọ̀ ọmọ bí for long time the Lord purposely punish me the way that woman live her life tó bímọ tí ò bímọ nílé ọkọ tó dẹ̀ ń ṣe marriage tí wọ́n kọ́kọ́ lé wọ́n ṣe léèmí náà nìyẹn tèmi náà padà ní wọ́n lọ pé wọn you see because nígbà yẹn mo mo sorry náà mo ń gbèjà màá mi pẹ̀lú obìnrin kan báyìí mo máa wó fẹ̀sùn ọmọ ìjẹ̀bú náà tí mo lọ tó bú màá mi gbà tí wọ́n sọ pé o rí bó ṣe rí tí òòjò bí mo ń kọ́ ẹ̀ tọ́lọ̀ òfin fún mi lọ́mọ nílé ọkọ náà ni wọ́n bú pásápásá mo ṣe bú ẹbú kan mo bú ẹbú àwọn tó bú èmi kí n tó rọ́mọ bí. so be careful when you want to talk you want to bully people kò má bàa ó ti yé bẹ́yẹn be careful alright so ìwọ tó dẹ̀ ní tí ìṣe gbogbo yẹn ó ti yé bẹ́ẹ̀ múra kó rìn kó yan ó ti yé bẹ́ẹ̀ àrìn máa yan lójú ẹlẹ́gàn máa yan lójú àwọn bulí máa yan ọ̀pọ̀lọ́ yan fanda lójú ẹlẹ́gùsí kò lè yí láta ọ̀gbẹ́rì sí kó mọ́ lárùn ó ń fojú àna wo mi kò mọ̀ pé mo gbà fọ́lọ́run ni èmi má ti mọ ọlọ́run o ọlọ́run mi mo wá dúpẹ́ wàá yan fún wọn kí ló gbé tó ń gbin ọkọ tó gbé tó lè lásìlẹ̀ tó lè kú lọ́la ìwọ tó lè kú ọlọ́run lè gbẹ̀mí ẹ̀ tó bolo máa fojú sí kí ló ń gan pàpàpàgàpà fún gan kí ló tó ń ṣe gàgà kí ló dé tó ń ṣe gàgà tó lu náà orin ayé àbí náà pé ọdún kí ló ń ṣe gàgà mọ́ no gàgà for people okay it's not a ticket to heaven for anybody tó bá fẹ́ gbaṣẹ́ ń sìn bóyá ọkọ ẹ jẹ́ nǹkan bàbàrà náà náà máa sọ pé go and bring your husband nínú ayé iná ti lẹ̀ pé orúkọ ọkọ ẹ̀ ló ń lo ọ̀pọ̀lọpọ̀ ọkọ ẹ̀ bọ́ tó bá ti di ọ̀dọ̀ ọlọ́run ìyẹn kọ́ kò dẹ̀ tí lèèyàn ṣe pẹ́ tó láyé ó máa pẹ́ lọ́rùn jù bẹ́ẹ̀ lọ so rọra ṣe ọlọ́run lẹ́ẹ̀kan sí adúgbò fún yín ayé lógo lónìí <laughs> ọba tó dá ayé àti ọ̀run ìfẹ́ rèé o nínú oṣù ìfẹ́ rèé Olúwa jẹ́ kí ìfẹ́ rẹ̀ kó sọ̀kalẹ̀ sínú ayé wa kó yí wa ká bí a ṣe máa ń gbé tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí a mọyàn máa ń gbé gẹ̀gẹ̀gẹ̀gẹ̀ ó dára ní kí olólùfẹ́ jọ wà ní ìrẹ́pọ̀ ará kan ti ẹ̀ sọ pé ọkọ àti ìyàwó nìkan ará àti ọ̀rẹ́ ojúlùmọ̀ àti orílẹ̀-èdè neighbor àti customers and gbogbo ibi tá a bá wà wọ́n ló ti tọ́ ó sì ti dùn tó fún ará láti máa jùmọ̀ gbé ní ìrẹ́pọ̀ <laughs> ọ̀pọ̀lọpọ̀ tó wà nínú wọn tó jẹ́ <laughs> àwọn búlì ọ̀pọ̀lọpọ̀ ló ń búlì náà máa láwọn wà nínú ìfẹ́ ọ̀pọ̀lọpọ̀ ló wọ̀ press náà máa láwọn ń ṣe ni àkọ́ nífàyè wọn gbogbo àwọn yìí náà tí ò sì mọ ọlọ́run tó mi ṣùgbọ́n àwa a bẹ̀bẹ̀ fún ìfẹ́ àìṣẹ̀tàn nínú ilé wa nínú ayé ọmọ wa ní orí wa ní gbogbo ọ̀nà wa olùwàjò sọ̀kalẹ̀ ọlọ́run ohunkóhun tí ẹnikẹ́ni bá rí ọmọ ọlọ́run gbogbo nǹkan náà pátápátá ọlọ́run bá mi bàjẹ́ fún wọn àwọn olólùfẹ́ tèmi you will not be depressed <laughs> nobody will demote you èmi àti ẹ̀yin olólùfẹ́ mi àti gbogbo àwọn èèyàn ọlọ́run pátápátá we are moving higher from glory to glory from blessing to blessing from love to love <laughs> you shall be love. you shall be cherished I Bola Folashade and my daughter and my people we shall be love. we shall be cherished so shall it be by God and by people. In Jesus' name, the peace of God shall reign. The love of God shall continue to manifest in this country, in my life, in Nigeria, in anywhere we go. So shall it be. Gbọ́ ìwọ tó tún ṣàmì lẹ́ẹ̀kan May the peace of the Lord, may the blessing of the Lord, may the love of the Lord abide in you abide in your home, be upon you, in your heart. May you have peace as from this moment. In Jesus' powerful name we pray. Amen. Ẹ ṣé. Ẹ ṣé. Eléyìí ò ní jẹ́ àsọmọ́. Bọ́lá Fọláṣadé lorúkọ mi ń jẹ́ lẹ́ẹ̀kan sí. Ọmọ lójú Elédùmarè. obìnrin tó bẹ̀rù ọlọ́run ẹni tí ọlọ́run yàn tó sì fẹ́ tó sì ṣe lógo an ambassador for Christ a peculiar nation a royal priesthood thank you very much for coming ẹ má bínú pé mo gba táìmù yín ẹni torí Auto Success yẹn Auto ọlá Auto Success ọlá yẹn God bless you too please follow that my page Auto Success UK follow that page ẹ̀yin tẹ̀ dẹ̀ hack account mi ẹ má hack account mi mọ́ ọmọ bàbá lèmi ṣe o nípa ìgbàgbọ́ nínú Jésù ṣebí bàbá mi ló nílẹ̀ o màmá rìn màmá yan falala. Ah, next week Sunday is my birthday gbogbo yín tẹ́lẹ̀ kí n send account number àmà tí ì rówó ẹ̀yin tẹ́lẹ̀ fẹ́ ra mọ́tò fún mi tí mo ní mi mà tí ì rí a lady evangelist ẹ get it that one is common ladies evangelist ajínrere oníwó sọ yẹn ajínrere lèmi <laughs> ajínrere <laughs> ẹni tí ọlọ́run pè fúnra rẹ̀ ni tó yàn tó ṣe lógo òun náà ni mo sọ yẹn ikọ̀ ikọ̀ tó tọ́ àti ìríjú Elédùmarè ikọ̀ gbàngbà tó yẹ pé wọn ò kì í ran sí wọn ò ran ẹja wọn ò ran sí àwọn ẹja kéékèèké àwọn ẹja shark àwọn ẹja whale ẹ̀dọ̀ mẹ́pẹ́ àwọn shark àti whale wọn máa ń dọ̀kọ̀nà ọ̀tá wọn ní ikọ̀ gbàngbà <laughs> ikọ̀ gbàngbà <laughs> àwọn èèyàn máa ní you no dey you dey too dey pass yourself boundary mami boundary èmi kẹ ṣé wo ní boundary kan ti tí ìbàjẹ́ pọ́ lọ́rùn <laughs> enjoy your life beautiful. <laughs> so evangelist ni ajínrere gbàǹgbà bẹ́ẹ̀ ni ikọ̀ ni iye ọmọ tí a pè lọ́nà Damascus ibi tó le hmm, but we thank God hmm, we can't remember it all we can't tell it all hmm. what the Lord has done for me I cannot tell it all what the Lord has done for me I cannot tell it all what the Lord has done for me. I cannot tell it all. He washed me. He saved me and washed me with his blood. So I can shout hallelujah. I can shout hallelujah. I can shout praise the Lord. So I can shout hallelujah. I can shout, oh, Sana. I can shout, praise the Lord. Thank you. Thank you for coming today. So, study your Bible. Know whatever you can know about God. Have it. It encourage you. That is why the word of God is not a magic, but it encourage you. When people want to bring you down, it bring you up. When people want to elevate your faith, it bring out your faith. It revive you. It remember you the hope that there is hope for you. There is a promise. There is something. It's like a plan that they are, God has for you. You never when people telling you you have no God have no plan for you. We people may tell you we have no plan for you. But you remember God has a plan for me. I'm not created by mistake. I'm not here by mistake. I don't want, I'm not here because I want to be here. I'm not created because I want to be created. He loved me and He created me. And He said the thought He has concerning me, so good not of evil. So what? <laughs> May God promise you, who is that person telling you you are not wanted? You are loved. Eshe. So, hmm, I don't want to tell you that I want to come back.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 láti máa jùmọ̀ gbé ní ìrẹ́pọ̀ kì í ṣe ọkọ àti abo àtakọ nìkan kì í ṣe ọkọ àti ìyàwó nìkan alẹ́ olólùfẹ́ ọjọ́ olólùfẹ́ is for everybody you are part of it love yourself. ẹgbẹ́ mi ra mọ́tò Auto Success Auto Ọlá Auto Bọ́lá lórúkọ mi ń jẹ́ ìbá mi rajà ìbá mi ra mọ́tò má mi mọ́ o ó ti yé because mo ti fi gbogbo nǹkan sílẹ̀ fún ọlọ́run tí wọ́n lè ti fi gbogbo nǹkan sílẹ̀ fún ọlọ́run ọlọ́run lágbára jìyàn lọ ó ti yé ẹ bá mi ra mọ́tò ẹnì kan náà kà tẹ́ bá ti fẹ́ nínú Canada ní kẹ́ ẹ pè mí fún ó ti yé yín ẹ̀yìn bye for now it will be past. Thank you very much. God bless you, my people, also. Bye for now.